sọ́rẹ́ tinú ọmọ tójú ká ọ̀rọ̀ rẹ̀ kò í tó kí òrora rẹ̀ pin má lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ o ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni wáyé.